orúkọ mi ni omidan ọmọtáyọ elizabeth gbémisọ́lá mo jẹ́ ọmọ ọdún mẹ́rìnlélógún mo jẹ́ ọmọ bíbí àkọ́kọ́ nínú ìdílé ọmọtáyọ mo jẹ́ ọmọ ìlú ibi ogun state ní ìjẹ́bú-ìtẹ́lẹ̀ ní ìlú nàìjíríà mò ń gbé ní ìbàdàn ní ìlú ọ̀yọ́ state ní nàìjíríà Orúkọ iléèwé àkọ́bẹ̀rẹ̀ mi sì jẹ́ Amazing Grace Nursery and Primary School àti ti girama mi sì jẹ́ Queen's School Àpáta Ìbàdàn. Ní báyìí, mò ń ka iléèwé gíga mi lọ́wọ́ ní Federal University of Technology Mina ní ìlú Niger. Mo jẹ́ ọmọ Yorùbá, mo lè sọ èdè Gẹ̀ẹ́sì, Yorùbá àti Píjíìnì dáradára. Yorùbá jẹ́ èdè tí à ń sọ láàárín ìlú márùn-ún ní Nàìjíríà tó ń jẹ́ ìlú wọ̀nì ni Ọ̀yọ́ State, osun, Ogun State àti Èkó.